akíyín káàbọ̀ sórí ètò wa ètò yín al Ramadan lecture níbi tẹ́sí máa gbóná àwọn àgbọ́yé ẹ̀sìn látẹnu Fadilatu Sheikh Kamarudin Yunus Akorede Hafizahullahu ta'ala wara'ahu ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ ètò tèmi kọ́lọ́mọba aláàkójọ ṣe wá láǹfààní bisimilahi falyatafaddal mashkura. ẹ̀yọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa gbogbo ẹni tó bá ti ní àárẹ̀ tó jẹ́ pé àárẹ̀ yìí lòun náà fi rọ́pò bàbá oní kánsà ọlọ́run bá aláà yọba fẹ́ríjì hàn yọba pẹ̀sẹ̀ rẹ ọlọ́run bá aláà yọba sàánù rẹ yóò fàlìjánà rọ́pò tí wọ́n ní kò lè lọ́mọ́ oúnjẹ ló fi gbé ẹni tó ní stroke tó wà nílẹ̀ tí wọ́n ní kọ́ ọmọ lògùn lójoojúmọ́ every hours oúnjẹ ló fi ṣe kíní ló fi gbé kọ́lọ́mọ́sà ìsànù wa ọlọ́ni wà alẹ́ lẹ́sìn náà yóò tẹ kúnà yẹtàkẹ́lẹ́ fúnà ọlọ́ni gbogbo àwọn tí wọ́n lágbára láti gbà wẹ̀ fídíyà tó ń tọ́ àmú miskin fídíyà ni kí wọ́n ṣe o òun náà ni oúnjẹ tálíkà kan fáwẹ̀ kan oúnjẹ tálíkà kan fáwẹ̀ ẹjọ́ kejì oúnjẹ tálíkà kan fáwẹ̀ ẹjọ́ kẹta tó bá wù ọ́ ó lè kó gbogbo ẹ̀ pátápátá fẹ́ nìkan pílẹ̀tì oúnjẹ kan ìsọ tó je jẹ́ oúnjẹ tútù agolo mílìkì mẹ́fà ìdajì jákà ìdajì jákà ní agolo méjìlá ní jákà ṣẹ́rí ìdajì ẹ̀ òní agolo tí ráìsì ń bẹ o àtàgolo mílìkì tẹ́wà ń bẹ ní inú ọ wá yọ mẹ́fà rẹ̀ ní ọjọ́ àwẹ̀ ẹjọ́ kan láàdáta wọ̀ gbà na náà gbà ọlọ́run àwọn aláṣẹ kágbàwẹ̀ nígbà a lálàáfíà ọlọ́run àwọn ọlọ́ṣẹ kí wọ́n ṣe kí wọ́n ní ìyàtọ̀ láàrin àwọn méjèèjì inú rẹ̀ tó wọ́n ń bàjẹ́ pé ha àwọn èèyàn ń gbàwé mi ò gbàwé ha mọ́jì inú rẹ̀ ó bàjẹ́ o àṣẹ ọlọ́run ló ń ṣe kíní nílò ń tẹ̀lé ọlọ́run mọ̀ pé ọgbà àwẹ̀ kó tó fa rẹ̀ sí ọ ẹ sọ fáwọn arúgbó yín ìyá ọmọ gbà àwẹ̀ kọ́ mọ́ lọ lè dákẹ́ lágo mẹ́fà rọ̀lẹ́ o ẹ sọ fáwọn bàbá yín tó ti darúgbó fídíà tó ámú ọlọ́run ní oúnjẹ nìkan fi rọ́pò àwẹ̀ wọn o àmọ́ ìyá arúgbó àti bàbá arúgbó mi ọlọ́run kẹ́ wọn a ní nǹkan kan ò ṣe mí ara mi le kò sí tó ṣe mí ìyá tá a wí ọmọ lẹ́yọ́ máa bọ̀ èyí tọ́jọ́ dọ̀ gan-an yóò tẹ̀lé àgbàlájà sí mọ́sálásí lẹ́wọ̀n ni ha aago lólùfẹ́ àwọn ah, ológun wákàtí mẹ́rin ó sì kú wákàtí mẹ́rin yóò máa wo kìlẹ̀ mẹ́wàá ìyá arúgbó tó bá ní àlàáfíà la ó lè gbà á àmọ́ tí yóò bá ti lálàáfíà ọlọ́run bá aláàánú oúnjẹ ni kò fi ṣe kí ni kó fi rọ́pò ààwẹ̀ rẹ̀ ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa ẹ̀rí àyà tí mo kà yí sátúlù bákọ́rà àyà 184 òun náà lọ́lọ́run ti ní oúnjẹ ní ká fi rọ́pò àwa wo àwa tí a ti darúgbó àbáwá tá a ní àárẹ̀ tí ò lè lọ mọ́ a lè gbà nínú rọmọdán a lè gbà lẹ́yìn rọmọdán ọlọ́mọsàbà fún gbogbo àwọn aláàrẹ̀ wa lálàáfíà o àwa náà kọ́lọ̀ sàlékún àláfíà wa wàlhámil wàlmọ́rùbẹ̀ ìyẹ́ olóyún àti ìyá tí ń fọmọ lọ́yàn àwọn méjèèjì náà ẹ̀sìn wa ó ní tí wọ́n bá lágbára láti gbà àwẹ̀ kí wọ́n gbà á tí wọ́n bá lágbára ẹ kí wọ́n jẹun nítorí oyún àbí nítorí àlàáfíà àtara rẹ̀ ẹ̀sẹ̀ bóyá nítorí ara rẹ̀ nígbà tí ń fọmọ lọ́yàn àbí nítorí ọmọ tí ń fún ní ọyàn wọ́n ní tí wọ́n bá lè gbà á kí wọ́n gbà á àmọ́ tá bá rí i pé yóò affect àlàáfíà wọn àbá àlàáfíà ọmọ kí wọ́n fà wẹ́lẹ̀ wọ́n padà san padà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa anábì wa muhammad sallallahu alaihi wa sallam anábì ní inna allaha azza wa jalla ọlọ́run ọba wa ọba alápọ̀nlé ọba tó ga jù wàdọ̀ anil musafir shatra sọlá ó ti gbé kú fún ẹni tí ń sìnrìn àjò ìdajì irun láka méjì nínú mẹ́rin ọlọ́run ti gbé kú fún ọlọ́run ti bùn ọ lẹ́yìn náà wà anil musafiri wàlhámili wàlmúrìdì ìsọ́wọ́mọ́ lẹ́yìn náà gbogbo ẹni tí ń sẹ̀rìn àjò àbẹni tó lóyún àbẹni tí ń fọmọ lọ́yàn ọlọ́run ti gbé àwẹ̀ kó fáwọn náà ìtumọ̀ ni pé wọn ò ní gbà àwẹ̀ wọ́n padà san padà tí ó bá wá ní agbára láti san padà iye olóyún àbí ìyá tí ń fọmọ lọ́yàn àwẹ̀ náà ti pọ̀ rẹpẹtẹ ó lóyún lọ́dún tó lọ àbí ó lọ́yàn lọ́dún ni ó tún dọdún tọ̀hún ó ti tún lóyún míì ọdún tó ké lọ́hún nítorí wọn lọ́yàn àwẹ̀ mélòó nù jẹmọ́ àwẹ̀ mélòó lọ́wọ́ ọlọ́run wájú àyẹn ọlọ́run mọ́sà bá sọ̀rọ̀ rẹ̀ ọlọ́run kọ́lọ́run bá dọ́mọ sí ẹ̀yọ́ màyá mi ìtàwọn àlùfáà wa sọ àfáà abdullahi abbas wọ́n ní àwọn obìnrin tó bá rí bẹ́ẹ̀ wọ́n ní kí wọ́n fi oúnjẹ kán fi ṣe kí ni kán fi rọ́pò ààwẹ̀ wọn torí yọ bọ́ sí nira fún wọn àfáà wa abdullahi abbas nínú àwọn àgbà ọmọ kíwà nẹ́bùwà muhammad sallallahu alaihi wasallam ipe olóyún àtẹni tí ń fọmọ lọ́yàn tí ó bá ti lè gbà kó fóúnjẹ ṣe kí ni kó fóúnjẹ rọ́pò àwẹ̀ tó gbà kò tún wá gbà àwẹ̀ kò tún fóúnjẹ rọ́pò rẹ̀ ṣe mọ̀ pé wàhálà ní wá yẹn àfi tí ó bá lágbára lókù tó bá lágbára ó gbọ́dọ̀ ṣe é ẹ̀yọ́ màá yá mi nínú àwọn tẹ́ jẹ́ Ramadan ọ̀dọ́ran yàn lérí yàn àlè kọ́ọ̀mà ó ní kọ́ wà nílùú kọ́mọ́ wà ní traveling kọ́mọ́ wà nírìn àjò fàlàyé jìwà lálẹ́ musafiri ẹni tó jẹ́ ẹni tí ń sìnrìn àjò àwẹ̀ ọ̀sán yẹn ní orí ẹ̀ bóyá ó rí lérí ìrìn àjò àbí kò rí nira lérí ìrìn àjò ó wà nínú fúlẹ́sì ó wà nínú plane láti Èkó lọ sábújá jama orun ọ̀pá ojú ọ̀pá bọ́ bá kò burú tọ́ bá sì ọ̀lẹ́sẹ̀ ọlọ́run kan dákọ̀ bóyá ní àjò tó gbádùn bẹ́ẹ̀ ni àbẹ́yìí tó ṣe kíní àbẹ́yìí tó gbádùn àmọ́ àwọn afáàsọ pé tó bá jẹ́ ìrìn àjò tó jẹ́ pé wàhálà ń bẹ́ ń bẹ̀ fún ọ láti bí lọ Kaduna ọwọ́nu mọ́tò twelve hours eighteen hours ah, ah, ọmọ ìyá wọn ò fà wẹ́lẹ̀ ọgbàwẹ̀ lásán kan tẹ́lẹ̀ ìnira ni ká tó wá pé o tún wá fà wẹ̀ kún gbogbo ìrìn àjò tó bá ti fà nira lọ́wọ́ ọlọ́run bá ní famankana minkum marido ọlọ́run gbogbo ẹni tó bá ti rẹ̀ nínú yín ọwọ́ ala safari àbí ń ṣèrìn àjò fa iddatu min ayyamin ukhar kó fi àwẹ́lẹ̀ dìgbà míì kó wá san padà. suratul Baqara aya one eighty four lọ́lọ́run ti ní bàbá oní traveller wọ́n ní kò fà wẹ́lẹ̀. wọ́n ní tí ọba wá sí ìnira ń bẹ̀ fún wọn ní kò gba ọ̀dà bó ọba wá gbà ọ̀lẹ́sẹ̀ òkú sí ìnira fún ọ sọ ìwọ nìkan lọ́mọ adá gbàngbà wọn sọ ọmọ bójú ró ṣe kéré tó wọ́n ní kúkú gbà àmọ́ tí ìnira bá ti ń bẹ̀ẹ̀bẹ̀ fún ọ ọlọ́run bá aláàánú kọ gbọ́rọ̀ sí lẹ́nu o nítorí kọ́ mọ́ para rẹ̀ ọ̀là tó kú bí aydikum ila tahaluka ọlọ́run ni ẹ má wọ ẹ̀mí yín lọ bí ìparun ẹ má ṣokùnfà ìparun fẹ́mi ara yín pé àṣàgbé àdálẹ́ náà ni ò ní ìmánì tọ́ba ní ìmánì tọ́lọ́run bá aláàánú kò ṣe ló ṣe kí ni ìlọ́ọ̀ máa ṣe ọlọ́run ní kò fàwẹ́lẹ̀ ọlọ́ọ̀filẹ̀ arásìn ni ọ́ lẹ́yìn náà ọlọ́run bọ̀ nǹkan ọlọ́fẹ́ irú ẹ̀dá wo ni wọ́ ọlọ́run fún ọlọ́pọ̀tíntì ó fún rọ́ọ̀sọ̀ ọwọ́ aṣọ fọlọ́n pé ọ̀fẹ́ ó sì nídìí ẹ̀ ọgọ̀ ọgọ̀ ẹni tára ni ti ń gbà wẹ́ ṣe kí ni gàmá ọgọ̀ sọlọ́run lẹ́yìn náà tó ń fara nira rẹ̀ nínú àwọn ṣùrùtù ojú wèrè àwọn èsì ọ̀ràn yẹn ní orí ẹ̀ ẹ̀ kọ́lọ́mọ́ yà wá ń wèrè káwa náà ká lé àwọn ọ̀dọ́ kù níbi igbó àtàwọn àmúkúmu tramadol a máa mu gáàsì inú sálángá àwọn èèyàn ń gbé imú síbi sálángá jàmá sọ́kèwé wọ́n sọ̀rọ̀ alúlẹ́gbẹ̀ẹ́ kan wọ́n gbé imú síbẹ̀ wọ́n máa fa gáàsì bẹ̀ ìgbé ará gbogbo àwọn ọmọ yín tí wọ́n mú gbó ẹkún fàdúrà o tí kìíní bá ti dẹ̀jẹ̀ àánú ọlọ́run fi máa fi lẹ́ o ọlọ́mọdé eré wa rú o wọ́n jẹ́ ajá wèrè àwọn ọmọ wa ọlọ́mọdé wọ́n ya wèrè àwọn fámìlì wa ọlọ́mọdé wọ́n ya wèrè olólùfẹ́ wa ọlọ́mọdé wọ́n ya wèrè àwọn ọmọ ya nínú ẹ̀sán ọlọ́mọdé ya wèrè tó ẹni tọ́nà bá fi wèrè dánwò àwẹ̀ ọ̀sọ̀rọ̀ yàn ní orí ẹ̀ ẹ tẹ̀bà fún ẹrù àmàlà fún ẹfun mineral tó tutù dáadáa ẹ kí wèrè ó ṣe kíni kó enjoy life ẹ̀ kò mọ̀gbà tó rùn yọ ọ̀gbà tó rùn wọ̀ kẹ́ tó wá ní ìwèrè yẹn mọ́fún lóúnjẹ inú àwẹ̀ láwa o ẹ mọ́fún ìwèrè yẹn lóúnjẹ inú àwẹ̀ láwa o ìwọ tó ń tó fún lóúnjẹ ọmọ ọlọ́run ọ̀dọ́ ọlọ́mọ ọlọ́mọdé rí wa o lẹ́yìn náà nínú àwọn nǹkan tó jẹ́ ṣòrótù ojúbu sáwọ́ tí àwẹ̀ fi máa ń dọ̀rọ̀ yàn ní eríyàn òun náà ni kéèyàn ọmọ sílẹ̀ ni ti ń ṣe menstruation lóbìnrin ó ṣe menstruation ah, ah dandan ní kọ́ gbà lẹ́yìn náà ọ̀sẹ̀sẹ̀ bímọ tẹ́jú ẹ̀ bímọ ìdá dandan ní kọ́gbà rẹ̀ eléyìí ni àwọn ṣùrùtù ujúbi sọ àwọn mọ́jẹ̀mú táwọn fi máa di dandan ní ọ̀rùn yàn eléyìí tí mo fẹ́ kà yìí òun ni ṣùrùtù ṣe àti sọ ṣùrùtù ṣe àti sọ mi Ramadan àwọn mọ́jẹ̀mú tí ààwẹ̀ fi lálàáfíà ìmí ń bẹ tó jẹ́ pé ó wà nù ṣùrùtù ujub ó tún wà nù ṣùrùtù sẹ́à gẹ́gẹ́ bí al-islam al-islam làkọ́kọ́ nínú àwọn mọ́jẹ̀mú tí ààwẹ̀ fi máa lálàáfíà ó ti gbà pé ọ̀nà yàn ní lérí wọn ó wá fẹ́ gba ààwẹ̀ náà alákọ̀ọ́kọ́ ni pé kí àkídà ọmọ kúrò lọ́kàn rẹ̀ tí ń bá ń gba ààwẹ̀ la ilaha illallah kọ́mọ́ kúrò lọ́kàn rẹ̀ tí ó fi parí àwẹ̀ ìtumọ̀ ni pé kò ní í sí gbẹ́rẹ́nú àwẹ̀ kò sì ní í jáse jẹ́ bẹ́ẹ̀ ni kò ní wẹsẹ̀ tajà kò ní so nǹkan kan kọ́ kò ní so nǹkan mọ́gi kò ní so nǹkan mọ́ dín kò ní bá wọn pe ṣéwù kò ní pe màláyíkà kò ní pọ̀fọ̀ kò ní sínú ẹgbẹ́ awo wọ́n ní gbogbo àwọn nǹkan tí máa ń mú yàn kúrò nínú Islam téèyàn bá ti ń gba àwẹ̀ tí sì ń ṣe ní tí ń ṣe yẹn ti bà àwẹ̀ yẹn jẹ́ lẹ́yìn náà àbí anábíwá Muhammad wọn lọ́lọ́run sọ pé tó bá ti mú ẹbọ mọ́ ìbáàdà rẹ láyà àbàtánà àmàlúkà iṣẹ́ ìbáàdà rẹ ó ṣe kíni yó bàjẹ́ wọ́n bá ti ń sin gbẹ́lẹ́nu àwẹ̀ àbọ̀ ńlá ibu pẹ̀lú ẹ̀kọ́ lẹ́yìn mọ́gírìp àwẹ̀ tó gbà tẹ́yìn wọn ti parẹ́ àwọn bàbá ní lẹ́yìn mọ́gàrì ní ká máa lo ẹbu yẹn wípé wọ́n ní àmọ́ tà bọ́ bá ti bu ẹ̀kọ́ tó rárá pò ó tó sì mú yẹn àwẹ̀ rẹ wọ́n ti parẹ́ tó ti jẹ́ pé Islam ó jẹ́ ọ̀kan nínú tí máa jẹ́ káwẹ̀ yẹn ó ṣe kí ni kọ́lá lálàáfíà à nígbà tí foundation bá ti wó kí ló dúkú jàmá kí ni foundation gbogbo àwọn ìbádà la ilaha illallah al-imanu billah ọlọ́run abiọ́ àbíọ́ ìmánì wa kọ́lọ́mọdé ọ yẹ before Ramadan kọ́lọ́mọdé ọ yẹ nínú Ramadan kọ́lọ́mọdé ọ yẹ lẹ́yìn Ramadan babu jalabi wọ́n o ní oh, dáyàn lóhùn nínú Ramadan bó bá wá dáyàn lóhùn lẹ́yìn Ramadan Ramadan tó gbà yẹn wọ́n tún parẹ́ èyí tó ń ni pé kó kúkú dágbére fẹ́ bọ́ kọ́mọ́ ṣe ni kọ́mọ́ tẹ yẹ̀pẹ̀ kọ́mọ́ wo fẹ́ mọ́ kọ́mọ́ sóògùn ẹbọ fáwọn èèyàn mọ́ àmẹ́ni tí ń sóògùn owó sàn ogun owó sàn ah, òun ọgbà ládá nínú Ramadan yóò tún gba ládá lẹ́yìn Ramadan tàdáwọ́ ìbádàlá anábì ní ẹ máa sọ ogun ìwòsàn dàwà ọlọ́run fàánù kankalẹ̀ àfi kó fi ìwòsàn rẹ̀ sérí ilẹ̀ ogun àrùn ogun àrùn da òun náà ni wọ́n ń ṣe ní gbogbo general hospital yẹn <laughs> gbogbo àwọn clinic ta ní yẹn gbogbo àwọn special center tí àwọn máa ń lọ lè tọ́gbà tọ́jú ìdí wọ́n ń ṣe ń bẹ̀ nìyẹn sórí ti ọ̀dọ̀ baba aláwo oògùn ẹbọ nìyẹn èyí táàfà náà lè gbà ń bẹ̀ táàfà náà ń ṣe tí pẹ̀lẹ́ láàfẹ́ sìn ọ̀ láwẹ̀ ẹni tó wá wo sẹ́nà òṣèkínní òun náà láwẹ̀ ẹ̀yọ́ màyá mi tọ́ ọ bá ń gbà wẹ́ bọ̀ látàárọ̀ tọ́ wá dọwọ́ ọ̀rọ̀ lẹ́ tọ́ ọkàn gbà nínú ẹ̀mí rẹ yí pé bàbá ní ọ̀yànjú ọ̀rọ̀ ẹ lọ́wọ́ ní yá ṣe Ibrahim wọ́n sì pàwẹ̀rẹ̀ rẹ abẹ́lọ́hún ìmọ̀lẹ̀ ọlọ́mọsá tàn sọ́kàn yín kọ́sàlékún ìmọ̀lẹ̀ àti kọ́sàlékún ìmọ̀lẹ̀ tiwa náà àti mọ̀nà wa ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ sin wa nínú àwọn ṣòrótò sí àti sọ́wọ́m tí mo jẹ́ kí àwẹ̀ lálàáfíà àníyà fẹ̀yìntà sọ́wọ́mà ìbáàdà wàlá yasa'u illa bi níyà tó bá fẹ́ gba àwẹ̀ Ramadan ó ti láníyàn kálífàjárì ó tó yọ àní lè tẹ̀síwájú jù báyìí lọ lénìí lórí ètò ètò yín Al-Hidayah Islamic Ramadan Program látẹnu fàdílà àti Sheikh Kamaldeen Yunus Akorede hafizahullahu ta'ala wara'u títà tó fi pàdé àkírà wa ń pè assalamu wa rahmatullahi wa barakatuh.